The only reason why I'm here talking to you is just because of the grace of God. Tí kì í bá ṣe oore Now I understand that this life is designed in such a way that everybody must have a story to tell. Whether good, bad, or ugly, everybody must have a story to tell. Fún àwa tí a bá ní oore ọ̀fẹ́ láti lè sọ ìtàn ìgbésí ayé wa, Demilade Adébùtù. I am nothing, absolutely nothing, but a product of grace. standing there rooted. And I see inside of you, you're the one breathing. Oh, yeah. Ṣé ṣé sure ìgbọ́dọ̀ sí? Àwọn tó ṣẹlẹ̀ ni pé orí ti tẹ̀ kàn yín. Ẹ̀yìn kí a tó bá ṣe díẹ̀ àwọn orí rẹ̀ sàn. Ọ̀rọ̀ ṣe máa ń kí ní for the first time. Ní ìsúté mi dé màmá sùn. àbí mo ò fi kọ̀ọ̀tì mi báyìí. Ah, no, no, we should probably feel comfortable. Ah, it would be so nice to meet you. actually, kò tó ṣẹlẹ̀ ní pé anytime tí mm, bá lọ sí ìlú ilé, ó ń easy fún mi láti sùn lẹ́yìn. Má ṣe ló ti má ṣe mí ti pẹ́ o. mí lọ. for me lati sun leyin ma se lo ti ma se mi ti pe oe the se we mm, uh-uh. don't boya mi le No, gbé dá bá rí ọ̀rẹ́ rẹ̀ tó you don't need to meet me. ẹnu ló ṣẹlẹ̀ ẹni ẹbọ ní kí lọ sí ọlọ́run. possible ẹlẹ ok kí ni a máa ṣe kí ni a máa ṣe um, kí ni a máa ṣe I love playing games at my leisure time in fact I'm a game freak hmm. ọlọ́run. ọlọ́run wà nínú báyìí scrabble ló wà nínú báyìí. wow that is actually my favorite. Hmm. the bá sọ̀rọ̀ scrabble èmi Adésùwà champion ni. <laughs> ìwọ champion èyí ni màá sọ fún ẹ pé wà á rí champion of champion. ẹ má dẹ́ mi o. mo ń bọ̀ wá gẹ̀ẹ́sẹ̀ yìí wá. ẹ má dẹ́ mi o. ẹ má wọlé àwa ti lọ nà yín jù. Here comes the champion. No, bring it on. All right, let's see. Just see. Just bring it on. Màá nà ni ẹ máa ṣọ́ ara. Ṣé ẹ máa wọ́n yẹn ṣọ́ ara tó bá ti mú un. It matter. It doesn't matter. Just talk what you say. Tell the funny. Adé sọ kí ló ṣe? Máa sùn o, mo sì máa wí ìyẹn lórí géèmù. Lálẹ́ wọ̀nyí. Okay. You are the one. All you need is just take me to your heart. In your heart will better for my love. And I promise I will make it up to you. In you, just wait for my love. I know my love is protected. Give me all protection. lálàlì dèmi dèmi kí ló ṣẹlẹ̀ mẹ́rin. adisọ akọ ó mà ti jí ọlá rẹ kẹ. ẹ ẹ gbọ́dọ̀ lọ. ó sọ fún wa náà pé àǹtí wọn máa tètè dé so oh. àwọn ọmọ yẹn nígbà yẹn lọ tètè dóde. ṣé kò ṣáà bàbá tètè dáadáa ṣó wà òkè. tó bá wà. kò sọ̀rọ̀ náà ọdún mo ní kí wọ́n á bẹ̀rẹ̀ lọ́dún kí n kàn mọ ọkọ̀ tó ṣẹlẹ̀ ló ń ṣe bí ẹdún rẹ bàbá yìí ti lè lẹjàre. ṣọlá ti nínú fíjẹ bẹ́ẹ̀. mo ń béèrè mo ti mú nínú ilé kọ́ ni mate. ok let me Whatever you need, I'll do whenever you need. He's on the ọmọ mi odò ìwà ìwọ mi. ṣé tèmi kì í ṣe ti ọmọge máa fowó tún ẹ ṣe bèbí ó oh, bèbí. kí ló tún fẹ́ kí n ṣe whatever you need ni màá ṣe ìfẹ́ ṣá ló ṣe mí. Baby, baby, The way they do me this, pity save me. It pass you my Shiny, Shady, shady, Ọlọ́run bọ̀ ẹ̀wọ̀n ti me. I'm a super duper mortal. Wanna make you immortal. Yeah. Cause I love you so much. I'm told my vocal. Give we a shit to your market. Forever love for what's Oh, okay, rewards. Please. I love this. Really? I must. oh, God. you. Oh, baby, thank you, thank you, thank you, thank you, thank you. This is the first room. Okay. Here are the room. Okay. And the Ibe, Louis kitchen, go fit very very my life kitchen. Yeah, hello kitchen. My need will see me through to you. Girl, I'm a super duper mortal. Wanna make you immortal. Cause I love you total. And you got my heart. Shake me, can shake your mind. Thank you, my fool. كيرضوا بالشباب والغيلين ما شافوا فشلوا شوال Let them light up our world, build up our world. All I wish is with love, fresh out of Shemi. And the morning's not all, but we help us not fall. Sweet love in a rich world, ìfẹ́ ṣá ló ṣe mí. Aha! Baby, you know that your love is bringing me to me, Panama to me. But if you know now. Oh, you do. Oh, you sure for life. شفت بيك شفت غمض وعيد ولا غيني اللي مشى معلش ìwọ gangan mà lẹni tó ọkọ mi fẹ́. ìwọ. báwo ni mo Okay. amẹ́ríkà wà òkè o àwọn ọmọ ará amẹ́ríkà náà wà òkè ìwọ ń kọ́ mo ti ra everything including my wedding gown no kò sí problem the only thing tó kàn lè fún mi ní problem ni suit ẹ gbogbo ẹ kàn lùdì sí ẹ sí mi ní ìkẹ́ ẹ̀ size ẹ gbàgbé máa wọlé màá lo size àbúrò mi six to seven percent of the dollar. ọmọ fún wọn tí òun jẹun dáadáa ṣá òun náà náà kọ. All right, bye bye, darling. Love you. Bye. honestly kí n tiẹ̀ lè sọ bí ó ṣe rí eléyìí. ẹ ìbọn ó ń láti níbi kan tó fi sí ó dé láti rántí. inú wardrobe mi mo fi sí i as a matter of fact amúnáṣẹ́gun ló rán mi létí láàárọ̀ ló jẹ́ kí mo pé kí ni ẹ ti sọnù. Lying. This is a big problem. Very good. And, eh, but Weekend yìí dẹ̀ ń wẹ́rí. Omi tí wàhálà wá sí. Mo máa ń tún ìgbà ní ọ̀tá sọ. Àwọn tó wọ́n sì ń dìde sí. Fún èmi àti Amara jù wà lórí ẹ̀. Okay. Èmi fi òpè di only thing to the shinsin. They you have to buy oh, me with that Yeah! Ó máa Fashion and ordering. Uh-huh ó dàbí òun ọ̀gbọ̀n tó sọ. níbo ni mo fẹ́ come on you are more than that. do you know how much you are talking about Dalaji how much you know. two hundred and fifty thousand naira aláṣọ yìí ilé ìwé bẹ́ẹ̀ ni. Okay. this is a good plan. Buy another ring to máa jẹ́ gold, but you only want to lead to ètò tiwa and o ò ní sọ fún until the day of the wedding. tó máa sọ fún mo fẹ́ sọ fún ṣé o fẹ́ sọ fún. wàláì tàláì tó bá sọ fún o máa bà everything jẹ́ nìyí ó dẹ̀ mọ wíyìn tíyàwó ẹ̀ jẹ́ pé onínú fùfù ni pẹ̀lú gbogbo wàhálà tó dẹ̀ wà láàrin wa àti àwọn òbí ẹ̀. Yeah. You have to do it. That is the best and only option for you. Mm. I, I think I'm going to buy you right. Which you like? You should. You should. Ìfẹ́ mi, ṣé o bí wọ́n kí sáré arrange òfófó ní for Wọ́n ti sọ fún ẹ pé kò máa rí ìgbàlódé. Ọ̀pọ̀. Oh, okay. fún No, no, no, no, no, no. Wait, anything was on my light my Wait, It's all right. Yeah, um, I just Adesua. Yes, sir. Mo máa so sọ nǹkan kan fún ẹ. Mo lè ní fẹ́ kó bí ẹ nínú. Dèmi, kí ni nǹkan tó máa sọ tó máa bí nínú? Anyway, tó bá ti lè jẹ́ pé mo tó fẹ́ sọ ojú ẹ̀mí mi lọ, kò lè bí nínú náà. Adesua, I'm getting married. so so happy oh god i'm so surprised so nǹkan tó máa ṣẹlẹ̀ ní ti pé a máa tètè mọ bá ṣe máa lọ bá àwọn parents mi so that a lè tètè bẹ̀rẹ̀ arrangement wey kí n máa lọ. fẹ́ǹsì mi máa dé láti amẹ́ríkà lálẹ́ yìí gbọ́dọ̀ clear gbogbo mẹ́ẹ̀sì tó wà lẹ́ẹ̀kú tó dé. ṣòwò ìlú náà tó ṣe sponsor. fi sí mi lára drop ní airport lálẹ́jọ́ tí mo pàdé ẹ̀. alẹ́ ló máa dé and weekend yìí gan-an dẹ̀ ni wedding wa we have to call it quits at this wa i'm sorry. Timmy, ah, you are heartless. Eh? Pini, kí ni kò tí mo kí ni nǹkan tí mo ṣe fẹ́ tó kọ dísáì láti fìyà jẹ mí kí ni mo ṣe fún ẹ. nǹkan tá à ń sọ yóò ti jòwó ten days lọ́la tèmi àti ẹ̀ pàdé. Do you know what I invested in that ten days? Do you have any idea? Hey? body, my soul, my time, everything I have I invested in. It is only just me. Baby, ha! Èmi kò rí màá ní ká o. In fact, mi ò bá ọkùnrin kankan dánwó ẹ̀wọ̀ even not for a whole year. video ìyàwó ó sì bí lálẹ́ yìí ara mi ẹlẹ́sẹ̀ òsùn wá bímọ yìí ó yá ìyàwó ẹlẹ́. Hello, Mr. Broom on the week. Congratulations mo sọ pé honeymoon ti bẹ̀rẹ̀ nìyẹn. Anyway, I'm glad to inform you pé the first night of your honeymoon ọ̀dọ̀ mi ló ti máa spend. Bí bẹ́ẹ̀ kọ́, màá pọ́n ẹ lára nílé ẹ pẹ̀lú customized wedding ring ìwà àtìyàwó ẹ̀. Wà wá ní láti explain fún bí rings ń ṣe dé ẹ̀rọ mi wá ọlọ́bẹ̀ ni don't try anything stupid o torí mo ní enough láti kó ba ẹ̀ tí ò tiẹ̀ mọ̀ kó wà lákàtà mi so I give you just twenty minutes láti dé ọ̀dọ̀ ní ibà bí bẹ́ẹ̀ kọ́ wà kàn dín mi I'm waiting for you. Bolo lọ mo ń bọ̀ mo ní láti lọ attend sí unfinished business one sixty. Ah, ah, on our wedding night. Who are important darling Who are important ah, twenty minutes just give me twenty minutes hmm, twenty minutes. demi demi demi lade. ṣẹlẹ̀ sí nọ́mbà yìí láìsí. Ah, ọlọ́run má kí n ọ̀daràn. Hello? Hello, Uncle Dan. Ṣé nǹkan tí ṣé nǹkan tí cousin yín ṣe fún mi? Ṣé ó wá Abara, take care of yourselves. Take care of yourself. Take care, my brother. Take care. Ó dàárọ̀. Ó ṣe gan ni. romantic kids. dé mi fẹ́ wọn. débi wípé látijọ́ tí wàá ti dé mi ti jọba àwọn nǹkan tí mi ò ṣe fún ẹ láàrin ten days tó mi ti pàmò yìí ó ná close to one million naira fún wọ́n kò ka yín fún ó fún àníṣẹlẹ̀ ṣé wàá rí tí kì bá ṣe rí pé ẹ̀ ń plan láti ṣe wedding nígbà yẹn ṣe pé díìnì ti fẹ́ ra mọ́tò fún àwọn eléyìí tó wá sí i tó jẹ́ nǹkan tó dàbí pé démi ò ti ṣe ọkùnrin tí o lè rìn láàyè lórí tó jẹ́ pé tó bá fẹ̀yìn ti démi báyìí ó máa disappoint at the end of the day òun ni alẹ́ ọjọ́ wedding yìí ní alẹ́ ọjọ́ wedding tó yẹ kí ọkọ àti ìyàwó kí wọ́n jọ wà together kí wọ́n spend quality time pẹ̀lú ara wọn ṣó gbé ọ̀dọ̀ ọmọlédè èmi sí. Hmm. ẹ dúró lọ kí ló dé tẹ̀ sọ gbogbo ilé ìfún mi sìn. Amarachi mi ò sọ gbogbo nítorí pé mo lọ bá ọkọ ìjọ tó lálẹ́ yìí mo ń sọ fún ẹ gẹ́gẹ́ bí ẹni tó nífẹ̀ẹ́ sí ẹ yìí ó mọ̀ wípé èmi gangan ló yẹ kí n fẹ́ dín nìkan ló influence láti gba ẹ̀mú mi lọ́wọ́ ni from the moment tí mo ti ní títí the time tí mo bá ìsọ̀rọ̀ yìí I have never stopped loving you yín náà zókè wà láàyè whatever that is gonna take me to have you back I am ready I, I truly love you. Have me back. Hmm. Have me back. So, you think I'm just a property? Take all the matters around, Abby? Nonsense. Amarachi. dábì ẹ síta ṣé wọ ni. kàmi síta tẹ. amọ̀ra. àlọ́bà mà. ó ṣe. èmi lálẹ́ mo fẹ́ béèrè àwọn questions kan lọ́wọ́ rẹ̀ and I want the truth nothing but the truth tó bá tiẹ̀ parọ́ ọ̀tàn nǹkan tó máa bàjẹ́ ti bàjẹ́ ọ̀rẹ́ nígbà tí mo travel to America for fún shopping wedding wa o date lady kan àbí o date yes or no you even went as far as spending over one million naira on her. ta ló sọ gbogbo eléyìí. none of your business. You, the fact still remains that you actually did it. who's who she who she ṣe People, no, ibo ló lọ lálẹ́ ọjọ́ wedding wa. attend sí important business. Oh yes! Oh, o lọ attend sí unfinished business ẹ eh, pẹ̀lú girlfriend ẹ. Eh. No, Demilade, kí ni mo ṣe fún ẹ tó tó báyìí? You couldn't even respect my feelings for that night. I'm leaving you, uh, Amara. I'm leaving you. Abba, Amara. That is one of the reasons why my father said I should not marry a Yoruba guy. Abba. Because Yoruba guys cannot be without cheating on their wives. Yoruba lovers are wicked too. I'm leaving, uh, Amara. Amara. Amara! You can't leave me. Níbo ló ti gbóògùn mi? Wọ́n ló sọ fún mi. Amara! Amara! Amara! Amara! You can't do that with police! Amara! Amara! Amara! You can't do that! Amara! Amara! Ṣàdédé ni Danladi wọlé wá bá mi. Demi Demi. níbi tí mo máa ń jókòó sí tí mo ti ń ronú. ìwọ nìkan ló wá dá sí nípa yìí máa bọ̀ mo ní títọ́ máa bọ̀ ṣé kò sí. báwa la máa bọ̀. no no no no this is sorry you'll be fine. àtẹnubọ̀rọ̀ ló ṣàlàyé fún mi wípé òun fẹ́ tẹ̀síwájú pẹ̀lú ìgbésí ayé òun. ah ọ̀rọ̀ yìí bá mi lójijì àmọ́ mi ì kúkú ní sọ fún pé kó má tẹ̀síwájú pẹ̀lú ìgbésí ayé ẹ̀. fẹ̀kàntẹ́lẹ̀ òun náà ló ń ṣètọ́jú mi wípé a fẹ́ gbégbá gbáwo mo fẹ́ tọ̀ mo fẹ́ yàgbẹ́ mo fẹ́ jẹun. Hmm. Danladi wa tẹnubọ̀rọ̀ ó sọ fún mi pé kí n lọ gba Adésùwà padà láti wá máa ṣètọ́jú mi ni mo bá yarí kanlẹ̀. Hmm. àmọ́ ìgbà tèmi náà ro ọ̀rọ̀ yìí sọ́tún sósì tí mo rí wípé iṣu tá a ti mọ̀ tẹ́lẹ̀ ó mà sàn ju áńgẹ́lì tá a ti mọ̀ lọ òun ló jẹ́ kí n gbà sí dáńládì lẹ́nu wípé kó lọ pe adéṣúwà padà láti wá máa ṣe ìtọ́jú mi. on the number you gave me, but it never went through. Then go fún mi address yìí. I tried to trace it, to her address, but who went apologize sí? Ó wá sọ pé kókó kò ṣe é. What do you mean by that? Until I'm Christian, tell me as your family. Oh, so if you were in my shoes, what would you have done? Tell me, what would you have done? yẹ kí wàá tèmi and wàá ló kọ́ mi tí kẹ́mi bá ní problem what is my business? ní alẹ́ ọjọ́ wẹ́ẹ̀dì èmi fún ojú. Are you trying to tell me that Demi is now blind? que tu veux s'aimer ou vous s'aimer pour jouer. What? You must be dé mi after all what he did to me ṣe fẹ́ lóun nǹkan tó ṣe fún mi ni. mo fẹ́ kó o lò títí títí mo fẹ́ to o wà pé èmi ni mo ṣe wí torí. tó dára di gégé pé pé pé kẹta ni wọ́n gan ẹ jẹ́ kó fún ìpò mẹ́ta tó dé mi lọ ni ṣó fi òkò bẹ́tà jùlọ ni àbí irú kankan kan lẹ́yìn méjèèjì ní sọ́bà yìí tẹ̀lé mi tí bá rọtí ẹ go. I will let you in my house I will walk you out right this minute tí bá rọtí ẹ. Oh just please. Oh. Mm. 有黑幕。 tí mo sá sí ìta. èmi kàn ti rò pé èdè yóò fi jẹ́ ká wá sí ìgbà bóyá àbálọ sí guest ìyá tún bẹ́tà ju bíbá yìí. ẹ ẹ guest room. Ah, guest room ah èsì guest room náà máa ṣiṣẹ́ ẹ̀ ṣó mọ ni àmì ìdẹ́fẹ́ kó ló pa ọkọ mi ṣó yẹ ẹ so kàn manage ibà ṣe bí fún alẹ́ yìí nìkan ni. ìwọ náà ṣe wàá lè manage láti sùn sábà bíbá yìí lẹ́gbẹ̀ẹ́ ṣé mi lè lẹ̀ ah mi wà bí tó bá kò ti ní ìdìbò ọmọ wa mi káàkiri ọmọ wa bí kò wá fọwọ́ wa mi káàkiri. Hmm? nice nice. night night. that I need more time. Mo ṣe o mọ̀ ṣe. Mo fẹ́ make sure pé mo mọ ti mo document bí a ti mú. O lè mọ gbogbo mi lójúkọ. Kí ló kí fẹ́ tẹ̀lé àti mo lò gbogbo nǹkan tó fẹ́ mọ̀ ẹ́? Just an day. Mo lè tell you something. Ó sì ní ó ti ní agídí jù. In fact, kò tẹ̀ trust me rárá àti rárá. Dípò kò fẹ́ fi mi custody of any of his properties. Adéṣọ́wá. You need to put in your best. And you have to do that within a week. Or yẹ ìdáhùn ní mọ̀ náà ó kàn ṣe. Okay. àti ètò mi láti kọ̀ yẹn, ó ti wá síbi báyìí. Ó dẹ̀ sọ pé mọ̀ mi ẹ̀ tó máa wá síbi again. Irọ́ ni. Are you serious? I am serious. Ẹ̀ṣẹ̀ tó ń dún ọ̀sí ẹ̀, mo ṣe ti máa wá síbi pẹ́tipẹ́tipẹ́. And you're here, you're messing things up. I'm not messing things up. I'm taking my time to make sure things happen.

Adé. Mo ti bá ẹ pé No, má at all, ah, oh, you're my baby. I need to take care of you. Èmi náà máa fi ìlú wọn lọ. Oya, ọmọ yìí láti la ìlú. La ìlú dáadáa o. Bọ́ọ̀lù, mọ̀ ń tí pàdé ná bóyá làásì bóyá pàdé jẹ ó ti làájú ní ẹ̀fọ́ yẹn. ó ń dà. ó yá bó ah, ṣe ń gbọ̀n náà ni. ó gbà ó ti gbẹ́nu sókè níbí. ah that is a good boy. ó dùn jẹ́ kí mi náà fún ẹ. no uh, máa uh, wọrí jẹ́ kí mi fún ẹ bí mo yẹ fún ẹ yẹn náà ló dà. ẹ̀fọ́ wà ń bí ni. o ti ṣí o ti ṣí wíńdò yẹn. mo gbà pé ni àwọn ah. ah, jẹ wọn jẹ jù wo ah. mo ń rò pọ̀ ní òkú yìí. kí ni ẹ̀kan ti pọ̀ jù tó bá ti rò pọ̀ kò ní ìyàwó tó kí sálẹ̀ ó ti ẹ̀ bóyá là là là bóyá là má wà lẹ́nu sókè àníkò là normal oh, baby ẹ òun ni ó lẹ́nu sí baby ṣá ó dùn àná ó dùn. Thank you. kì ṣàlàyé kò máa jó kò máa torí kodò kò máa ronú nínú láìkẹ́ ẹ̀ o àwọn sọ́wọ́ ah, sọ́wọ́ several times ò ní ìdẹ̀yìn. àwọn sọ̀rọ̀ báyìí kíkí la fojú mi fẹ́ ṣe tó bá jọ pẹ́lọpẹ́ ọpẹ́lọpẹ́ ọlọ́ọ̀. ọpẹ́lọpẹ́ ọlọ́ọ̀ bọ̀ ò ní ìdíwọ́ so ìyá tó mọ̀ bó ṣẹlẹ̀ mo fẹ́ mú ìdébì kan. Money surprise package fún mi. really? yes. àwùjá jàmá lọ sí jàmá lọ. ní sùúrù ní sùúrù ní sùúrù ẹ̀mí ìfẹ́ kò wọṣọ ilé mo fẹ́ kó jẹ́ ìnáṣọ náà ní kó ní sùúrù jẹ́ mẹ́ẹ̀kẹ́jì. all right We are there. mo mọ̀. Yeah. Okay. Um, yeah. That's a good one. Yeah, that's a good ọ̀rọ̀ àjọ All right, àwọn ọmọ ilé ìwà máa ronú. àwọn ti sọ fún ẹ kó o ní láti máa ronú òní ilẹ̀ tó bá ti ní ilẹ̀gbẹ̀ẹ́ ó yẹ kí wọ́n rí jìnnà sí pátápátá. ìyá àtọ̀ ọ̀gá sọ. Yeah, sure, sure. Ọmọ, ìdúró pé Tracy wájú drinking. Okay, and okay. all right. You can move with order chicken. Oh, just. All right, then. Oh, okay. Yeah. no, No, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, tí ò bá jẹ́wọ́ kí ni bá ní ìbò ní bá wà bá kàn wà lórí kí máa máa ronú. mo ti sọ fún ẹ pé tó bá ti rí mi lẹ́gbẹ̀ẹ́ kò ní ìtì ṣé o mọ̀ pé láti mi ní sí ìfẹ́ ṣe kọ́ ṣé o mọ̀ láti ó rà àtọ̀ ọ̀gá ọ̀sẹ̀ ojú ìdí ojú ìdí. Hmm. Yes, sir. Ah, ah. ṣé chicken náà ti rẹ̀ dì? mọ̀ pé barbecue ni ó ṣì wà ní wọ́n ṣì ń ro ẹ̀mú eh, ṣe ọ̀dẹ̀ ni ló ń kọ́ wọn pé beach la wà. Hmm. ṣé o feel cool business. ẹ kò wo ó fẹ́ sí mi gan fífi rẹ̀. à ó ah, ní ìrùlà wa. tó wà tó dé níbi tí fẹ́ kó wọ light t-shirt tó wọ nìyẹn náà tó ṣe ní chain tape wa. it's okay mama mama rẹ rẹ. mo drink ẹ̀ mú mi drink fẹ́ kó ẹ̀jọ́ àrẹ rárá. ìjẹ́ mi tí sọ. ẹ̀hẹ́n o ti tẹ̀ wá ní Take a toast him. Lover forever and ever and ever. Love you. Love you too. O lè dá wúlẹ̀ fún mi. Gbogbo ẹ̀ ló ń kọ́kọ́ dà. Ó pọ̀ tí mo ra. Ah, kí ló dé tí o ṣe mí léṣe? Mm. Ah. Mo lè treat me. Snake. Come here. This one. Kí ló ṣẹlẹ̀? Inú mi. Dálì. Kí ló ṣẹlẹ̀? Débi. Kí ló fi sínú drink mi? Kí ló fi sínú drink ẹ̀ àbí kí ló fi drink You can see. She has a can see. Heaven Adesua! Adesua! I can see! Adesua! Adesua! Dárí Adésùwà yìí ló tú àṣírí gbogbo ìpinnu bí wọn lórí mi. Ah, thank God for that was through this diary that I got to know all their evil plans. I'm so sorry. I shouldn't have left you at a time when you needed me most. I still love you. If I mo ní sí ẹ náà ló jẹ́ kí n lè bà bẹ́yìn. Jọ má bínú. Ìfà appearance. tí mo sọ fún àwọn I have to come back to mend my broken marriage. Jọ mo your ticket kan i'm ready to take you for treatment okay if you don't mind. treatment treatment. ṣe mí tán láti kó náà pẹ̀lú ọmọbìnrin yẹn wọ́n dẹ̀ fẹ́ pa mí lóyún ìgbòlódé sí náà ìgbòlódé sí. ọ̀dọ̀ ọ̀rẹ́ mi kan ló dé sí. má jẹ́ kí anybody mọ̀ kó dé nfa anybody jẹ́ kí anybody mọ̀ kó dé. They have plans for me, For my God's grace, I am going to counter them. I counter them. Mori. Oh my ṣé bí wọn ni wọn láàjì mi ṣé bí tọ́pù wọn ni. àdéṣùwà kí ni mo ṣe fún ẹ irú ẹ̀ṣẹ̀ wo ni mo lè ṣe ẹ tó bẹ́ẹ̀ tó fi jẹ́ pé ikú lókùn tó rò kan mi irúfẹ́ tí mo ní sí ẹ inú máa jì o. lẹ́nu lẹ́nu rẹ̀ lẹ́nu tiẹ̀ ò lè sọ pé mo jẹun lẹ́nu wọ́n ti gbàgbé ni ṣó ti gbàgbé wípé èèyàn ló pa ìṣirò mo gbé gbogbo ilé ayé mi fún ẹ mo gbé gbogbo ọkàn mi fún ẹ wá já mi kulẹ̀ ní ten minutes ìwọ ó lò wá jù nínú bí ẹni jẹ àgbàdo tó sọ jù náà ìwọ ọmọ ìwọ kọkọ àti gam ló yẹ ká máa pè léka ṣé sọ fún ẹ ẹni méjèèjì ló yẹ kó máa pè ní ikú bọ ọmọ rẹ wọn fúnra omi o mo ti parí iṣẹ́ lé dànù lórí. ẹ tó bá rákòrò yẹ kó ti dọ̀ ọmọ náà. Jésù ọba má padà kí ló ṣe fún ẹ kí lọ́wọ́ lọ́wọ́ ṣe fún ẹ. iṣẹ́ ọwọ́ ẹ̀ ló pọ̀. Lísìn ṣé ìwọ̀n mi gbé plan láti pàdé àti ẹ̀kọ́ pàdé jọkókòkò properties ẹ̀ ni kò mọ wípé ọmọ ọ̀jọ̀gbọ́n lọ àti pé orí kọ̀ọ̀kan ló kọ́ mi yé oh! lórí ìtàn help me help me. Yeah! Yeah! Yeah! Ah! Help me! Help me! Help me!

I still can't believe it. That God still loves me despite all my wrongdoings. Torí èmi gangan ni eku ẹ̀dá tó dá gbogbo ọ̀rọ̀ yìí sílẹ̀. Èmi ni mo fi ìwà ẹ̀mí nítẹ̀lọ́rùn, ojú kòkòrò, irọ́ pípa, àgbèrè àti ẹ̀ṣẹ̀ oríṣiríṣi tí mo fi fa wàhálà ńlá sínú ayé mi tó tabára alé tó tabára òkú. Ah. Danladi is dead. This Suwa is in a very critical condition awaiting trial. Now I have lost the trust my wife has in me. Pẹ̀lú Ọlọ́run fún orí ọ̀fẹ́. Ṣùgbọ́n a lè máa tẹ̀síwájú nínú àwọn ọ̀wà ìṣẹ̀yíká sọ pé kó orí ọ̀fẹ́ Ọlọ́run máa pọ̀ sí i. We can't just continue to have the grace of God in vain. Fún àwa tá a bá ní àǹfààní ńláńlá báyìí, ẹ jẹ́ ká gbé ìgbé ayé wa kó wọ Ọlọ́run. Because that position you are, that road you are treading, that life in you, it's not because of your power. It's just because you have received mercy from God. Ẹ jẹ́ ká gbìyànjú láti gbé ìgbé ayé wa kó wọ Ọlọ́run. Nítorí It's not by our power, not by our knowledge, not by our minds. Ṣùgbọ́n orí òfin your ni